بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀. mo kí wa káàbọ̀ sí ìjókòó wa ní àárọ̀ òní yìí. àárọ̀ òní ni àárọ̀ yawmal ahad yawmal ahad déètì òní ni eighteen eighteen oṣù kejì oṣù sọfàr ọdún umudatul ahkam. ni a máa kà ní àárọ̀ ọjọ́ tòní òun náà sì ni a máa kà insha allah kí a má gbàgbé ibi tí a bá dé ní hadith one one seven hadith one one eight ibẹ̀ ni a ti gbé e ní àárọ̀ òní síwájú. Si kí n tún rán wa létí sí i àdìsí tá a kà kẹ́yìn orí orí ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ni ìforíkanlẹ̀ ìgbàgbé wọ́n mú àdìsí méjì wá àdìsí alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ó jẹ́ ibi tí àṣìṣe ti wáyé lórí ìrun wọ́n fẹ́ kí rákà mẹ́rin wọ́n kí rákà méjì wọ́n salama wọ́n padà rántí wọ́n padà sórí ìrun náà wọ́n kí rákà méjì tó ṣẹ́kù padà wọ́n sì ṣe sùjúdù sáháwí ti bàdí ìyẹn túmọ̀ sí pé bí a bá lé ìrun kún bàdí ni a fi tàn ohun tí ó ṣẹlẹ̀ lórí ìrun yẹn ní àpapọ̀ ó padà gà sí pé ẹ̀ẹ̀mejì òun ni wọ́n ti sálámà fún ìrun zohori ìyẹn sì jẹ́ àlékún dípò sálámà kan fún ìrun zohori lílékún sálámà kan yìí orí rẹ̀ ni wọ́n gbé ka tó fi jẹ́ pé báàdì ni wọ́n ṣe láti fi tán ọ̀ràn ìgbàgbé tó wáyé lórí ìrun náà ìyẹn nínú hadisi Abu Huraira hadisi one one ti hadisi one Abdullahi ọmọ Buhaina ló gbà wá ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé wọ́n dín wọ́n dín irun kù nípasẹ̀ pé ìjókòó àtàhíyà tí a máa ṣe on every two raka lórí irun ọ̀ràn yàn iye ànábì fò sallallahu alayhi wa sallam ó dìde lọ sórí raka ẹlẹ́ẹ̀kẹta kò sì padà wá sí ìjókòó yẹn mọ́ ó ń bá irun rẹ̀ lọ ni nípa bẹ́ẹ̀ iṣẹ́ kan ó ti dínkù níbi irun yẹn iṣẹ́ náà sì nìyí ó jẹ́ súnà tó ń mú akádà lórí irun nípasẹ̀ bẹ́ẹ̀ ìforíkalẹ̀ méjì ò ní wọ́n ṣe wọ́n sì ṣe ìforíkalẹ̀ náà síwájú kí wọ́n tó sálámà ní ìparí irun pẹ̀lú ìyẹn ó jẹ́ ká mọ̀ wípé bí a bá dí irun kù á ṣe kọ̀bùlí ni lẹ́yìn náà tá a bá dé fq class tí a ti ń ka akádọ̀rì ìfọ́síwẹ́wẹ́ lórí ìforíkanlẹ̀ ìgbàgbé ibẹ̀ láti máa mú àlàyé rẹ̀ wá. bẹ̀ láti mú àlàyé rẹ̀ wá ẹ jẹ́ kí a tẹ̀ wájú. báàbù lè múrú báyìnà yàdáyé lè mú sọ́ọ̀lì orí ọ̀rọ̀ kíkọjá níwájú olùkírun kíkọjá níwájú olùkírun kí ni àwọn nǹkan tí ọ̀rọ̀ mọ̀ hadith one one eight ambusrin ibnu sa'id anna zaida ibnu khalidin arisalahu ila abi juhaim yas'aluhu ماذا سمع من رسول الله sallallahu alayhi wa sallam filimari bayna yadayi limusalli faqala abu juhaym radiyallahu anhu قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم لمار báyìnà yádayèlè mùsọ́lì máàdà àléyìí làkàna àyàkìfà àrìbàáyín khayra lahu min an yamurra bayna yadayhi qala abu nadir la adri

ibùnú khalidin dájúdájú zaidu ọmọ khalid àrísàlàhù ọ̀ràn àníṣẹ́ zaidu ọmọ khalid ọ̀ràn búsírù ọmọ sàáìdì níṣẹ́ ìlà àbí juhaimi ọ̀ràn sí bàbá juhaimi yẹ̀sálùwú. Yes, ó ń bi léèrè máa dà mi min rasulillahi sallallahu alayhi wa sallam ohun tó gbọ́ láti ọ̀dọ̀ ala Allah filimari nípa olùrékọjá báyìí na yádàyèlè mùsọ̀lì níwájú olùkírun fàkọ́ọ̀lá abu juhaim búsírù tí wọ́n rán sí saidi ó dé ọ̀dọ̀ abu juhaim ó sì jíṣẹ́ fún wípé zaidu ọmọ kọ́lídì ló rán mi sí ọ ó ní kí n bí ọ léèrè pé kí ni ọ̀rọ̀ tánàbì sọ nípa ẹni tó fẹ́ gbawájú olùkírun kọjá. fàkọ́ọ̀lá abu juhail abu juhail ó sọ pé kọ́ọ̀lá rasulullahi sallallahu alayhi wa sallam òjìṣẹ́ Allahu kí ìkẹ́ àti ọlà aláwọ̀ máa bá a ọ sọ pé làwùyá alámúlimọ̀rù bí ó bá jẹ́ pé olùgbàwájú olùkọjá olùrékọjá báyìí náà yádàhìlì mùsọ̀lì níwájú olùkírun bí ó bá jẹ́ pé olùrékọjá níwájú olùkírun bá mà mọ́ọ̀dà àlèyìn ẹ̀ṣẹ̀ tí ń bẹ ní ọrùn rẹ̀ fún ṣíṣe bẹ́ẹ̀ làkàánà àyàkìfà àrìbáyìnà kọ́ ìràláhù pé kó dúró kó ṣe sùúrù fún ogójì kọ́yìnrà láhù ó lóore fún un min anyamura bẹ́yìn nàgàdà yìí ó lóore fún un ju kí ọ gba wájú olùkírun kọjá bí ọba bá jẹ́ pé ìwọ tó fẹ́ gba wájú ẹnìkan tí ń kírun kọjá ọba mọ ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ fún ọ níwájú ọlọ́run tó bá mọ̀ bẹ́ẹ̀ kí o wá dúró kó o dúró fún ogójì ó lóore fún ọ ju kó o gbáwájú olùkírun kọjá lọ. kọ́lá abu nadir abu nadiri ọ̀kan nínú àwọn tó gba ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ búsírù ọmọ sàyídì ó sọ pé láádírí èmi ò mà èmi kò ṣe kí kò mà àkọọ́lẹ̀ àrìbáyìn náà yá ò mà ṣé ogójì ọjọ́ ni yóò fi dúró ni haushaharon tàbí ogójì oṣù hausanatan tàbí ogójì ọdún. ẹ jẹ́ ká mú ètò kéré jù ká mú ogójì ọjọ́ forty days báwo ni èèyàn ṣe fẹ́ máa kírun tí ò ní kú lórí ìrun yẹn títí ogójì ọjọ́ ó fi pé irú òru wo ló fẹ́ kí ná <laughs> láì ṣe rọ́bọ́ọ̀tì tí wọ́n sẹ́ẹ̀tì lẹ̀ tí wọn ò sì ní múná lọ definitely ogójì yẹn ó ń túmọ̀ sí wípé ká ṣe sùúrù kí ẹni tó ń kírun lọ́wọ́ kó fi kírun tán ìyẹn tí ò bá sí ọ̀nà míì tó gbà mú sùúrù o gbọ́dọ̀ kánjú nítorí pé o fẹ́ gbawájú olùkírun kọjá ẹ̀ṣẹ̀ ńlá ni o hadith one one nine. عن أبي سعيد قال سمعت النبي صلى الله عليه وسلم يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول kò sí nítòsí inú ẹ̀ fílẹ̀. ìdá sọ́là àhàdúkùm ìlà ṣe in yẹ̀stúrù húmínà náà fa àrọ́dà àhàdún an yẹ̀jìtáza bẹ́yìn yàdẹ́yìí faliyẹ́dífà àhú fàyìnì àbà fàlìyùkọ̀ tìlẹ̀ fàyìnàmà hùwà ṣàyìtọ́ọ̀nù. hadith 119 ani abi sa'id látọ̀dọ̀ baba sa'id kọ́ọ̀l ọ sọ pé sami'tu nabiyya sallallahu alayhi wa sallam mo gbọ́ ànábì sallallahu alayhi wa sallam tí ó ń sọ pé إذا صلى أحدكم إلى شيء يسره من الناس إذا صلى أحدكم إلى شيء nígbà tẹ́nìkan nínú yín bá ń fi kinní kan ṣe gàgà ìrun ìrun tí ó ń kí yẹ̀sùtúrù húmínà nas tí ó ń dí gàgà rẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn. فأراد أحد أن يجتاز بين يديه kan wá fẹ́ gba iwájú rẹ̀ kọjá láàrin òun àti gàgá náà ó ti fi nǹkan dí gàgá dípò kó gba ẹ̀yìn gàgá kọjá. ó wá fẹ́ gba àárín ìwọ àti sutura sutura la máa ń pè sutura ohun tí a gbé síwájú tó ga sí pé ibẹ̀ náà ni a kọjú sí ẹnìkan wá fẹ́ kọjá dípò kó gba ẹ̀yìn gàgá kọjá ó fẹ́ gba àárín ìwọ àti gàgá kí ló ṣe fálíyẹ́dífà àhù taari ẹ̀ padà kí ló ṣe taari rẹ̀ padà fálíyẹ́dífà àhù taari ẹ̀ padà fàyí ní àbá bí ó bá kọ̀ torí pẹ́lú mi lágídí fálíyù kọ̀ tilẹ̀ o bá a jà bí ó bá kọ̀ láti padà fa ìní àbá bí ó bá kọ̀ láti padà fálíyù kọ̀ tilẹ̀ o kí o bá a jà fàínàmà huwa ṣàìtọ́nùn nítorí pé òun gan ni èṣù. ẹni tó fẹ́ gba àárín ìwọ àti dàgá ìrun rẹ kọjá tó o sì náwó sí pé alàgbà ọ̀dà dúró báyìí ó ti padà ó tún ká gidi borí pé àní bẹ́ẹ̀ ló wọ́n gbà kọjá sẹ́ nígbà náà ọ járùn yóò wá di ìjà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé kí ló ṣẹlẹ̀. fàyínà máa hùwà ṣaitan òun gan-an ni èṣù bí ọba jẹ́ èṣù ni ẹrú ọlọ́run kírun ó dojúkọ olúwa ẹlẹ́dàá ó tún wáá fi nǹkan dí gàgà kó ẹ̀ ń bá fẹ́ kọjá ńwájú kó lọ́wọ́. ọ̀wá rí ẹ̀yin gàgà gbà àfi àárín òun àti gàgà èṣù ní ọ̀nù èṣù tí ó gbé àwòrán ènìyàn wọ̀ ní ọ ìròyìn tí ń bẹ lára rẹ ìròyìn ìbá kíkọ ìròyìn yẹn náà ní ń bẹ lára ṣètọ́ọ̀nù nígbà tá aláwọ̀ sọ fún pé usjudu li ádámà usjudu li ádámà fasajadu ila ìbìlísà àbá nǹkan àkọ́kọ́ tọ́nà kọ́kọ́ sọ pa ṣetánà nù àbá àlébi wa sọ mi pé fàyín ní àbá ìdí tí wọ́n fi sọ pé èṣù nínú èṣù náà kọ́ ni èṣù ṣe kí ni ọkọ̀. ìwọ náà wá kọ̀ èṣù ní ọnù kí aláwọ̀ má sì wá léṣù. ó ṣeé ṣe kí ẹnìkan sọ pé fálíyù tí lè hù pa á ó ṣeé ṣe kẹ́nìkan tí ọba ń túmọ̀ kéwú <laughs> kọ́ sọ pé. fálíùkọ́ ti lèhu pa á kó túmọ̀ ẹ̀ sí pa á èṣù ló gba orí ahọ́n rẹ̀ sọ̀rọ̀ o ó ti yé kì í ṣe pa á ní ìtumọ̀ rẹ̀ ń bíbà yìí o kì í ṣe pa á tọ́ba já sí pé pa á ní ọba máa jẹ́ ni. Obama, fálíyẹ́kítúlùhù ni ọ̀bá wa fálíyẹ́kítúlùhù fálíyẹ́kítúlùhù ni ọ̀bá wa ìyẹn ni ọ̀bá túmọ̀ sí pa á fálíyẹ́kítúlùhù ni ọ̀bá jẹ́ kò wá wá ní fálíyẹ́kítúlùhù ohun tó wá ní fálíyùkọ́ọ̀tìlùhù àwọn elédè lárúbáwá wọ́n ní tí wọ́n bá ti lo irú ọ̀rọ̀ ìṣe báyìí tí ìpìlẹ̀ ẹ̀ jẹ́ kọ́ọ̀tàlà tí mùdọ́rì rẹ̀ máa jẹ́ yòókọ́ọ̀tìlù wọ́n ní ọ̀rọ̀ ṣe yẹn lọ́pọ̀ ọgbà ó ń túmọ̀ sí àlèmùsáràkà bẹ́ẹ̀nà ìsìnà ìní nǹkan tó ní í ṣe pẹ̀lú èèyàn méjì so ló fi já sí pé mùkọ́tálà tàbí kìtáàl à ń túmọ̀ sí ogun ẹnìkan ò lè dábàá rẹ̀ ẹ̀já ogun ogun jíjà wà láàrin ikọ̀ méjì aga sí pé ẹni tó fẹ́ gba wájú ẹ̀ kọjá tó o pọ́n lé pẹ̀lú pé kó o dá dúró kó o taari ẹ̀ tí ò gbà tó kọ̀ ọ̀rọ̀ ti di pé ẹjọ́ fẹ́ bára yín jà nù ok kìí ṣe pé wọ́n ní ìwọ nìkan ni kó dá idà yọ kó wá sí kíni o kó fi bẹ́ orí rẹ̀ so má túmọ̀ rẹ̀ sí pa á o bá a jà ló túmọ̀ sí o èyí ni ìtumọ̀ tí àwọn òlàmá tí wọ́n túmọ̀ àdìsí sí ẹni tó wá túmọ̀ sí pa á yìí nígbà tí àdánwò wà gorí àdánwò fún un tó wá sọ pé nínú ìdí tí àwọn fi sọ pé àwọn àdìsí kan bẹ nínú sọ̀híhù lìbòkọ́rí tí ò lálàáfíà tí wọ́n fi pa irọ́ mànàbí pé nínú àdìsí yẹn ló wà tí èèyàn bá ti ṣe mistake níbẹ̀rẹ̀ òpin rẹ̀ náà mistake ni ó jẹ́ ibi ìpìlẹ̀ tó ti ṣe mistake ni ìtumọ̀ tí ò wọlé tó fún fálíyù kan tí lè hù tó túmọ̀ sí pa á tó wà ní báwo lànàbí ó ṣe wá ní kí mùsùlùmí ó pa mùsùlùmí agásí pé tó pé a rí i pé ẹni tí ó fẹ́ gba wájú olùkírun kọjá in most cases yóò jẹ́ mùsùlùmí torí pé ìṣẹ̀lẹ̀ yìí inú mosque ló súnmọ́ kó ti wáyé ok káwá ní kò wáyé nínú mọ́ṣáláṣí ó lè wáyé nínú ilé bóyá òun kírun nínú ilé ìyàwó ẹ̀ wá fẹ́ gba iwájú ẹ̀ kọjá báwa pàyàwó rẹ̀ àbí ọmọ ẹ̀ ló fẹ́ gba iwájú ẹ̀ kọjá ọba dọmọ dúró kò dúró ọba yọdà ọba bẹ orí rẹ̀ àbábúrò rẹ̀ tàbẹ́gbọ́n rẹ̀ àbí màmá rẹ̀ ẹ̀ tún wá máa gbọ́ nínú nǹkan tá a fi dìbọ́ǹkì pa á òun ni pé historically tá a bá wo ìtàn ìtàn jẹ́ kó yé wa pé àwọn èèyàn òye gbáwájú olùkírun kọjá èwo ló wá sọ wípé ẹnìkan gbáwájú olùkírun kọjá pípa ni wọ́n pa á èwo nínú àkọsílẹ̀ ìsìláàmù ló sọ bẹ́ẹ̀ pé pípa ni wọ́n pa á nítorí náà èmi gbà pé ẹni tó túmọ̀ sí pa á àṣìṣe ni àṣìṣe ni má tó mẹ́sì pa á máa wò.